Good afternoon, my people. This is your girl Mashola Gist TV. I am here again with another gist. Gist tèmi. Bàbá wa Dèjì of Àkúrẹ́, wọ́n yọ sí kábíyèsí o live Nepalas, lati láti bá wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn àti Queen Naomi. Ẹ jẹ́ ká jọ gbọ́ kókó ọ̀rọ̀ ti tèmi. Láti padà wá sí palace, ẹ̀yin èèyàn lé gist tèmi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 òkè òkè lọ́wọ́ yín á máa lọ o ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé èmi ọmọ yín ni o Mashola Gist TV ẹ ṣé mo dúpẹ́ o mo appreciate yín o um, gist tèmi. bàbá wa Dèjọba Àkúrẹ́ wọ́n sọ fún kábíyèsí wípé kí wọ́n gba bàbá wọn láàyè láti advice wọn lórí ọ̀rọ̀ Queen Naomi àti àwọn olórí tí wọ́n kó jọ sínú palace wípé torí ọba ni wọ́n wọn ò dẹ̀ lè máa wò kí nǹkan máa lọ báyìí. Bàbá wa ní, ní ọ̀rọ̀ kúkúrú, àwọn ti rò wípé kábíyèsí wọn lè kọjú ìjà sí àwọn olórí yìí pẹ̀lú gbogbo àwọn ìwà tí wọ́n ń wù ní palace. Wọ́n ní ṣùgbọ́n àwọn rí i pé wọ́n need kí àwọn èèyàn kó bá wọn dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ àwọn obìnrin yìí kò gba ìjà rárá wípé ṣùgbọ́n ó gba òye àti ọgbọ́n wípé bàbá kábíyèsí dẹ̀ ni wọ́n ní ìmọ̀ àti ọgbọ́n wípé kí wọ́n gba bàbá wọn láàyè láti lè bá wọn yanjú ọ̀rọ̀ àwọn olórí tó wà níwájú wọn yìí bàbá wa dèjì ọ̀bàkúrẹ́ tún tẹ̀síwájú wípé látìgbà tí queen naomi táwọn ti mọ queen naomi wípé ọmọlúàbí ni queen naomi pé àwọn dẹ̀ mú queen naomi gẹ́gẹ́ bí ọmọ àwọn ni wípé àwọn ò lè ever support nǹkan tó jẹ́ pé ó máa pa queen naomi lára tàbí kò ní múnú wọn dùn wọ́n ní àwọn ń rọ kábíyèsí wípé kí wọ́n ṣe gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí wọ́n ṣe ní inú palace. Ipe nítorí pé kò sí ènìyàn kankan tó lè pàṣẹ fún wọn. Wípé torí àwọn ni Majesty King, ọba tí gbogbo ọba ń wárí fún. ipe so wípé bàbá wọn dẹ̀ ní ọlọ́gbọ́n ni bàbá wọn. Ẹni tó ní ìmọ̀ àti òye ni bàbá wọn. Tọ́ ní experience. Ipe so ipe kí wọ́n fi ọ̀rọ̀ yìí kí wọ́n fi lé bàbá wọn lọ́wọ́ láti bá wọn yanjú ọ̀rọ̀ yìí. Wọ́n ní ọ̀rọ̀ yìí ò bá ti níyanjú, wọ́n ní ṣùgbọ́n kábíyèsí wọn ò mú bó ṣe yẹ kí wọ́n mú. Nítorí pé Queen Naomi wọn ò deserve gbogbo nǹkan báyìí. Mo mọ̀ pé látìgbà tí ọ̀rọ̀ Kábíyèsí ti ṣẹlẹ̀ ni bàbá wa ti mú Queen Naomi gẹ́gẹ́ bí ọmọ to the extent pé àwọn ni wọ́n bá wọn yanjú gbogbo ọ̀rọ̀ yìí. Tí Kábíyèsí bá rí nǹkan tí ó ń rú wọn lójú, wọ́n máa lọ, wọ́n máa lọ bèrè lọ́wọ́ Queen Naomi pé kí bàbá wa bá wọn bá Queen Naomi sọ̀rọ̀. And bàbá wọn ti ń ṣe ojúṣe gẹ́gẹ́ bí bàbá sí Queen Naomi nítorí pé wọ́n ní Queen Naomi jẹ́ ọmọ kan tó jẹ́ pé wọ́n ní ìtẹríba, wọ́n dẹ̀ ní ìbẹ̀rù àgbà. So wọ́n dẹ̀ ní respect gan. So ìtorí ẹ ni bàbá wa fi mú wọn gẹ́gẹ́ bí ọmọ. Ṣùgbọ́n bàbá wa Deji of Akure wọ́n ní pé kí kábíyèsí, pé kí wọ́n fi ọ̀rọ̀ yìí lé bàbá wọn lọ́wọ́, kí bàbá wọn bá wọn yanjú ẹ̀. Pé torí bàbá wọn ní experience lórí gbogbo nǹkan. Pé bàbá wọn wọ́n ní ọgbọ́n àti òye wípé kì í ṣe pé àwọn sọ pé kábíyèsí ò lọ́gbọ́n àti òye o wípé ṣùgbọ́n ipasẹ̀ bàbá nínú ayé èèyàn kì í ṣe nǹkan kékeré so gist tá a gbọ́ ní ẹni èèyàn ta ní ká wá sọ fún yín ẹ dẹ̀ mọ̀ pé lórí ọ̀rọ̀ Queen Naomi yìí gbogbo ipa tí bàbá wa Dèjì of Àkúrẹ́ ń kó kì í ṣe ipa kékeré rárá. àwọn nígbà tí kábíyèsí rí wọn ní palace wọ́n ní ó ya kábíyèsí lẹ́nu pé àá kí ló dé tí wọ́n lè ránṣẹ́ sí àwọn wọ́n ní bàbá wa ní bí àwọn ṣe wá yìí tí àwọn fi ojú kan ojú yìí ló dáa so that kábíyèsí á fi mọ̀ pé ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ yẹpẹrẹ àbí ọ̀rọ̀ tí èèyàn lè fi falẹ̀ so nǹkan tí bàbá wa Dèjì of Àkúrẹ́ sọ fún kábíyèsí nìyẹn o ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ láti gbọ́ yìí tí a bá tún gbọ́ any update a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ sọ́pọ́ọ̀tì channel mi o ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín o i really appreciate you please share this video like and subscribe god bless you all.